إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أطر الصلاة فو فونبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى جؤلري إذا لك ولتنو الرسالة تتي الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله أنت ń tẹ̀síwájú ní ṣọ́pta zaka tí a ń bá lọ wọ́n ni wọ́n عرضا أو وهب له أو رفع من أرضه زرعا فزكاه فلا زكاة عليه في شيء من ذلك حتى يباع ويستقبل به حولا من يوم يقبض ثمنه ومن ورث عرضا ẹni tí ó bá fi lè jogún áítẹ́mù kan àwòwò ìbálá àbí wọ́n ti ẹ̀bùn ni àwò rọ́fà min ardi ìzára ẹni àbótí ẹ̀ avẹ́sì nǹkan oko fazakahu tó wáyọ̀ zakare fala zakata alayhi fi shay'in min dhaliki ìgbà tó ti yọ zaka rẹ̀ yẹn kò sí zaka mi tí ó yọ mọ́ hátà yorùbá títí tí e ta wàyẹ̀sọ́kọ̀dìlà bí i haulan tí ọdún mi tí ó fi tún wá lọ lórí ẹ̀ tàbí tí ọdún fi lọ lórí tó gbà lọ́wọ́ yẹn ni yóò mi yọ́kọ̀ bí i do sámẹ́nà láti ọjọ́ tí ó ti gba owó yẹn a sọ̀rọ̀ nípa rodo tijara òun náà ni àwọn items tó ṣe pé wọ́n wà fún títà ẹni tí ó lówó lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá mú wá a ní afẹ́tù fún zaka ìkẹ́kà lo standard fitball silver yàtọ̀ sí standard ti gold a ní standard ti gold tàbá ní ká lò ó yóò máa lọ nǹkan bí 1.9 million ó lé ṣùgbọ́n tàbá ní ká lò standard silver ẹni tó ní nǹkan bí 150,000 naira tí ọdún kan lọ lórí ẹ̀ ẹni àá pé kó yọ zakare gẹ́gẹ́ bí àlàyé tí a dẹ̀ ṣe standard yìí níta àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni kí ni tó kéré jù téèyàn máa ní tízàké jọ́ràn yẹn là ẹni tó ṣe pé ó ní 2 million naira lásìkò tá a wà ìtọ́dún kan dẹ̀ ti lọ lórí ẹ̀ kò wá sọ pé standard gold lòun fẹ́ lò àbí standard silver ìdàkáwọ̀ torí pé 2 million naira ní ó kọjá sítándàdì méjèèjì ṣùgbọ́n tó bá fi lè lẹ́gbàá bí one point nine million nísìnyí sítándàdì gold ò lè ṣiṣẹ́ àfi sítándàdì silver so a ní silver òun kéré gan-an débi pé tó bá ní 150,000 naira lásìkò tàwà yìí tí ọdún kan lọ lórí ẹ̀ ẹni àání kó yọ zaka eléyìí dẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn fiqh academies tí wọ́n ń bẹ lórí ẹ̀ alájìnàtò dáìmá ní Saudi ń tán bẹ lórí ẹ̀ nìyẹn majma'ul fiqhi al-islami under muslim world league rabitatul alam al-islami ń tán ọ̀nà ń bẹ lórí ẹ̀ nìyẹn àtọ̀pọ̀lọpọ̀ àwọn bodies ní sẹ́rù yẹn láàmọ́ gbọ́tàwọn àfáà ni ó mọ̀ sọ wípé ẹni tó ní 1.5 million lásìkò táwa yìí tọ́dún dẹ̀ ti lọ lórí rẹ̀ wọ́n á ní kò sí zaka lórí ẹ̀ torí kí ni wọ́n á ní torí pé kò pé kò tó standard yìí gold náà àwọn náà rí sọ ṣùgbọ́n èyí tó fini lọ́kàn balẹ̀ jù òun ni pé kéèyàn tètè yọ zaka eléyìí ẹ pé ju pé kó ṣe pé kéèyàn wò pé. A standard gold lòun fẹ́ mú ṣùgbọ́n tó wá wá convince pẹ̀lú standard gold tó ṣe pé based lórí àwọn research tó ń ṣe ó wò pé gold standard òun ni tó ń wà more convinced nípa rẹ̀ àbí tó ń tiẹ̀ wà convinced pẹ̀lú kó sí nǹkan tó burú níbi pé kí olóyìn náà àti kó ṣe pé òun ni a fi ṣe yardstick ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ so, ẹni tó ní two million naira lọ́wọ́ lásìkò táwa yìí o tọ́dún kan ti lọ lé e lórí kò sí yìí fẹ́ lónú standard méjèèjì tí two million ò tí qualify fún zaka so afa wa ń sọ yìí pé wàmán wàrí fa arúgbọ́n ẹni tó bá jogún ard ard a ní ìtumọ̀ rẹ̀ òun náà ni bí item tó yàtọ̀ sí owó òní wọ́n ń pè ní arj tó wá ṣe wípé nǹkan tó wà fún títà ni wọ́n pè ní kí ni ardu tijara ardu tijara lúwà rẹ̀ ní orodo tijara tó bá ṣe pé nǹkan tí ó wà fún lílò ni wọ́n pè ní ardu kíníyà àbí ardu kúníyà lúwà rẹ̀ ní orodo alkíníyà ṣùgbọ́n ní ó lè jẹ́ pé wà fún ìmọ̀ rẹ́ǹtì so yóò jẹ́ ardul istijara ardul istijar òun ni yóò jẹ́ àbí ardul ijara that is uh, item tó ṣe pé ó wà fún rírẹ́ǹtì èyí tó wà fún rírẹ́ǹtì kò sí zaka lórí ẹ̀ àfi rẹ́ǹtì tí wọ́n bá gbà jáde níbẹ̀ tí rẹ́ǹtì yẹn tó tó ní sọ́ọ̀bù tí ọdún kadẹ̀ lọ lórí ẹ̀ bá tó lọ lórí rẹ̀ lọ́wọ́ yẹn ni so ìyẹn báwọn ṣùgbọ́n ètò bá jẹ́ pé nǹkan tí ó wà fún lílò ni a ní kò sí zaka lórí rẹ̀ ẹni tó kọ́lé bó ti léwu kí lẹ́yìn ẹ kí ó wọ́n tó kò sí zaka lórí ẹ tó bá ṣe pé gbígbé ló fẹ́ máa gbé bẹ́ẹ̀ bákan náà tó bá fi ń rẹ́ǹtì kò sí zaka lórí ilé yẹn ṣùgbọ́n owó tó gbà lórí rẹ̀ tó bá tọ́jú owó yẹn pamọ́ tó dẹ̀ tó ní sọ́ọ̀bù tí ọdún kan lọ lórí ẹ̀ a ní yóò yọ ọ́ two point five percent yẹ èyí tó bá ṣe yí pé èèyàn kọ́ tó fẹ́ máa tà ẹ̀hẹ́n èyí ni wọ́n ń pè ní orodo tijara so èèyàn fi bí á ní sixty million parí ilé nísìn ó dẹ̀ láníyàn pé bóun ṣe parí ẹ̀ tó nǹkan tán yìí òun ó ta ni so ó ta ó tún kọ́ mi ó tún ta so ìgbà tó kó sixty million kalẹ̀ tó fi kọ́ ilé yẹn tí ọdún kan bá lọ lórí déètì yẹn ni that is complete hijra yẹn là ń sọ tó lọ lórí rẹ̀ yóò yọ two percent owó yẹn yóò yọ two point percent yẹn so afáwa ni wàmán wárí fún arúgbọ́n ẹni tó bá jogun arj that is item tí yàtọ̀ sí owó awúhìbàlá àbọ̀ntì ẹ̀bùn àbọ́tí ẹ̀bùn àwòrọ́fà min ardi zara'an àbọ́tí ẹ̀ abẹ́sì nǹkan oko rẹ̀ ní fàzakáwù fàzakáwù tó lè yọ zaka rẹ̀ fala zakata alayhi kò sí zaka mi tí ó yọ fi shay'in min dhalik níbi èyí tó nínú àwọn kata dárúkọ yìí hatta yóò àfi tí ó bá ta nǹkan yẹn tó bá ṣe pé ti títà ni tó sọ di nǹkan tí èèyàn fẹ́ tà wàyẹ̀ sẹ́kìbìlà bí haulan ìgbà tó wá ta yẹn ni owó yẹn kò ń ṣe nǹkan tó ṣe pé ó ná bóyá ó fi kọ́lé tí ó mọ gbé àbí ó lò fún nǹkan míì owó yẹn ni bóyá ó tọ́jú ẹ̀ pamọ́ àbótiẹ̀ tó fi rajà míì lẹ́yìn tó túmọ̀ sí òun ni pé tó bá di ọdún kan lẹ́yìn ìgbà yẹn ní so yóò tún yọ zaka rẹ̀ ní yóò mi yẹ́kọ̀ dédé fámẹ́nà láti ọjọ́ tí ó ti gbowó yẹn ni ó máa kàkúlétì rẹ̀ so ìgbà ní ó lè jẹ́ pé ẹni tó jẹ́ òbí fún yẹn ẹni tí máa ń rà tí máa ń ta ni ó máa ń rà ó máa ń ta ó máa ń rà ó wá jáde láyé so lára nǹkan tí yàn jogún lọ́wọ́ rẹ̀ òun ni lápẹjúwe ilé tó fẹ́ ta àbí mọ́tò tó fẹ́ ta torí pé iṣẹ́ tó ń ṣe náà nìyẹn àbáwọn òsìwòsì ní nǹkan tó ń tà ní ìyẹn wá jogún ọjà yẹn bí ẹni tó jogún ṣọ́ọ̀bù lọ́dọ̀ òbí rẹ̀ lápẹjúwe nísìn tó ní àwọn ọjà nínú rẹ̀ so irú ẹni yẹn wọ́n ní tí ọdún kan bá lọ lórí ẹ̀ yóò ṣe kí ni yóò yọ zaka rẹ̀ yóò yọ zakẹ́ lópin ìgbà tó bá ṣe wípé ó kọ̀ntínú kátàkárà yẹn ní àbí owó tí ó fi ta nǹkan yẹn ṣì ń bẹ lọ́wọ́ rẹ̀ owó tó fi ta ó ṣì ń bẹ ní ọwọ́ rẹ̀ ó kórè lápójú ẹ̀sìn bóyá ó jogun lé ó ta lé yẹn nìyí owó yẹn ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò yọ zaka owó yẹn ṣọ́ọ̀bù ní tójógún tọ́jà ń bẹ́ nú so eléyìí náà tó wá rí pé ọdún kan lọ ni tí ọ̀pọ̀lọpọ̀ afá ń bẹ lórí ni òródù tìjára lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá òní lọ́dọ̀ àwọn hanabila wọ́n ṣọ́ọ̀pù lọ́dọ̀ òbí rẹ̀ ìpé kò sí zaka lórí rẹ̀ ní tọdún bá lọ lórí ẹ̀ àyàfi tí òun gangan fún rẹ̀ bá padà lẹ́yìn ọdún kan tó bá lọ yóò ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ calculation mi so eléyìí àwọn sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà ìpé kìíní yẹn ni yóò continue àfi tí ò bá fẹ́ ta mọ́ nígbà tó jogún ẹ̀ lókùn àfi tí ó bá fẹ́ tà má nígbà tí ó jogun rẹ̀ so ọ̀rọ̀ lórí òrùrù tìjára ò ní tí a ń ṣe ní àlàyé fún ara yìí ká má ti bára sọ̀rọ̀ nípa tán pè ní almalul mustafad náà ò ní owó tí èèyàn lé àǹfààní rẹ̀ along the line owó tí èèyàn rí àǹfààní ẹ̀ along the line that is èèyàn benefit you yẹn along the line so in tó nílẹ̀ láti ọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhu ó ní pé man istafada malan fala zakata alayhi hatta yahula alayhi al-hawl ẹni tó bá rí kan along the line so ẹni yẹn oni wọ́n ní kò sí zaka lórí ẹ̀ àyàfi tí ọdún kan bá lọ lórí ẹ̀ àti tó bá ṣe pé owó yẹn gẹ́gẹ́ fún ẹ̀ ní ó tó ní sọ́ọ̀bù nísìn kí n rí one hundred fifty thousand naira gbéyàn kan ló bùn mi àbí ó ṣàwọ́ lọ́nà tó jọ́nà àláàlẹ́ṣà so bí a mo jogún ẹ̀ náà rí so owó tí mo jogún yìí tí má fi lè kíìpù ẹ̀ ní tọ́dún kan lọ lórí rẹ̀ tí mi ná síbi nǹkan mi yàtọ̀ sí ọjà tó ní ṣe pẹ̀lú kátàkárà ni so tí mi ná sí gbogbo tí mo kípo ẹ̀ á yọ 2.5% yẹ torí pé ó yẹ tó ní sọ́ọ̀bù ó yẹ tó ní sọ́ọ̀bù náà lára nǹkan tàbí ṣẹlá ìfún atẹ́lẹ̀ náà ni pé ẹni tó ní bí á bí million naira ó wá fi ṣe business ó wá ní 200,000 lè lórí yìí a rí pé èrè nìyẹn jẹ́ so two hundred thousand tó gùn yẹn ní yóò yọ zaka rẹ̀ papọ̀ mọ́ one million torí pé one million yẹn ló produce two hundred thousand yẹn so yóò ṣì gbogbo ẹ̀ papọ̀ kò ní sọ tó ń bẹ̀rẹ̀ business yẹn one million naira ní òun fi bẹ̀rẹ̀ so zaka one million naira lòun ó yọ nígbà tí ọdún kan ti lọ lórí ẹ̀ no èrè tó gùn yẹn kò bá jẹ pé kí ni èdè tó ìgbà tí one million yóò pé ọdún kan ni ó jèrè two hundred thousand yẹn yóò yọ zaka gbogbo ẹ̀ papọ̀ ni torí pé one million naira yẹn gẹ́gẹ́ ló produce two hundred thousand yẹn unlike ẹni tó rí two hundred thousand lónìí òní náà lórí bí wọ́n bùn lápèjúwe àníyẹn kò ní yọ zaka rẹ̀ ní ọ̀n tilẹ̀gbà tí ọdún kan bá lọ lórí ẹ̀ ni ìyọ zakari ó tó jẹ́ ọ̀ràn yẹn lé lórí èyí tá à ń sọ yìí à ń fi silver standard sọ̀rọ̀ ni o until ìgbà tí ọdún kan bá lọ lórí ẹ̀ ni ó tó yọ zakari torí pé owó yẹn kò ń ṣe owó kan ló produce yẹn owó kan kan ló jẹ́ n tó produce yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ pé owó kan ló produce yẹn tí owó àkọ́kọ́ tó produce owó kejì yẹn tóun bá ti pé ọdún kan so haulu tiẹ̀ ọdún kan ti tiẹ̀ òun náà ni haulu afi ọdún kan ìpìlẹ̀ that is in to produce yẹ tó bá fi lè pé ọdún kan èrè náà ti pé ọdún kan nìyẹn kódà kó ṣe pé kí ni èrè yẹn èdè ètò ìgbà tí ìpìlẹ̀ ó pé ọdún kan ni èrè wọlé so èrè náà ti pé ọdún kan nìyẹn tó bá wọn kí wọ́n rí ó pàtàkì kí àmà ọ̀pọ̀lọpọ̀ náà kí ń yọ̀zà kí owó wọn torí pé ẹlòmí ò mọ bí wọ́n ṣe ń kakuléètì rẹ̀ àrẹ̀díṣẹ́ lálàyé fún wa ọjà ẹni tó máa ń tajà ẹni tó ń tajà ọjà tó ń tà yóò try láti evaluate ẹni then cash tó bá ní yóò jẹun papọ̀ mọ́ tó bá ṣe pẹ́ni tó ní góòdù nílé náà ni pàtàkì lọ́wọ́ àwọn obìnrin tó ní gold yóò wòye kí ni mẹ́ṣọ́ rẹ̀ àfi tó bá ṣe wípé ẹnìyẹn dúró lórí position ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n sọ wípé zaka kò sí lára àwọn gold àti silver jewelries alélẹ̀ ìní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n bẹ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn minority nú àwọn afá àwọn gbà pé kí ni Zakawa wà lórí jewelries gold àti silver so yóò ṣí yẹn náà papọ̀ tó bá ṣe pé position tó mú òní pé zaka wà lórí jewelries gold àti silver yóò ṣí papọ̀ àmọ́ ọjà tó ń tà mọ́ káàṣì tó ní so definitely máa fi ṣí gbogbo eléyìí papọ̀ ní yóò ju one fifty thousand naira lọ tabaníkà wo owó tiẹ̀ ni so eléyìí lára àwọn kan tí ó pàtàkì ni a ti sọ̀rọ̀ ń pa títí sálárì náà rí pé kò sí zàká lórí sálárì wa àsìkà bá ń tọ́jú ẹ̀ pamọ́ lóko torí pé tá a bá gba sálárì lóṣù yìí sálárì yẹn lè tó ní sọ́ọ̀bù bí ẹni tó ń gba 500,000 lóṣù bí a gbogbo in tó jẹ́ expenses yẹ bí a ń kàbí 350,000 ní ó máa rí 150,000 naira save every month anizaka ó ti wọ 150,000 tó save yẹn àfi tí 150,000 yẹn bá tí ọdún kan bá lọ lórí rẹ̀ so the following month àti tí oṣù Rabiul Awwal the same thing Rabiul Thani the same thing so tí ọdún kan bá lọ lórí 150,000 tó save ní safar that is so the safaru mi àsìkò one fifty thousand naira yìí ó gbọ́dọ̀ yọ zaka rẹ̀ two point five percent tó bá tún di Rabiul Awwal a sọ pé kí ni èyí tó sèbù ní Rabiul Awwal títí last year Rabiul Awwal tuntun ti wọlé nsìn èyí ó tún yọ two point five percent yẹn náà èyí tí a fi máa darẹ̀ láàmú every month ó yọ zaka every month that is owó tó ti sèbù láti last year là ń sọ sọ̀fáà ni ó lè mú oṣù kan nínú gbogbo oṣù méjìlá yẹn akànyọ zaka gbogbo àwọn owó yẹn even èyí tí ò tí gbà ó lè yọ in advance ó lè yọ in advance despite pé kí ni kò tí gbà so ó lè ṣe yẹn tó ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mi oṣù Ramadan na mọ́ mú láti lè máa fi yọ zaka wọn kò sí nǹkan tó burú níbi eléyìí ṣùgbọ́n kankan pàtàkì onípẹ́ni tó fẹ́ sọ pé òun fẹ́ mú oṣù kan tó wọ́n fi yọ zaka gbogbo owó tó ń kí ń sèvù ní ní oṣooṣù kò wọ́rọ̀ dìlé rẹ̀ nísìn bóyá tó bá ló fẹ́ mú Ramadan ó túmọ̀ sí pé owó tó ti sèvù láti sọ́fàr láti ẹ̀ sọ́fàr tuntun ti wọlé so Rabiul awal tẹ̀lé èyí tó save láti Rabiul Awwal last year Rabiul Awwal mi ti wọlé ó wá ní Ramadan lòun fẹ́ ṣe kíni Ramadan tó ń bọ̀ yìí lòun fẹ́ mú àṣẹ oṣù tó ń wo máa fi yọ zaka ó túmọ̀ sí pé ó ti dìlé zaka tó yẹ kó yọ ní oṣù Safar èyí tó yẹ kó yọ ní Rabiul Awwal ó ti dìlé rẹ̀ so ìyẹn rọ̀ ń dùn báyẹn sọ́rọ̀ èèyàn bẹ́ẹ̀ tí ẹ kó ṣe òní kó mú Ramadan last year tó bá mú Ramadan last year ní tó mú gẹ́gẹ́ bí oṣù tí ó máa yọ zaka ó túmọ̀ sí pé zaka yẹn ó yọ in advance torí pé one fifty thousand naira tó save láti safaru last year definitely Ramadan ó wá lẹ́yìn safaru so tó bá one fifty thousand tó save ní safaru last year àti tó save ní Rabiul Awwal Rabiul Thani Jumadal Ula Jumadal Thaniya èyí tí ó sẹ́gbọ̀ Rajab ní Sha'ban Ramadan àárí ipé kí ni kò tí pé ọdún kan ṣùgbọ́n ti sẹ́ láti yọ in advance so kò sí nǹkan tó burú níbi níbi yẹn ṣùgbọ́n kó fún wa mú Ramadan ti next year ó túmọ̀ sí pé safaru by safaru táwọn ń fi èyí tó sẹ́gun safaru last year òun ti dí ó yẹ kó ti yọ 2.5 percent 150,000 naira tó sẹ́gun láti last year safar so tó bá tún lè rọ̀bí láwàl ó fi yẹn kó yọ mí so wáyé tó wá ń dilé rẹ̀ di Ramadan so yóò mú Ramadan tí ó jẹ́ títí last year nígbà tí zako tí ìjọ́nà yàn lé lórí ṣé dáńfẹ́ láti sọ òní pé ó rọ́ǹ kéèyàn dilé zaka lásìkò tó yẹ kéèyàn yọ torí pé kí ni ẹni tí mo fẹ́ fún bí a kò sí lára ń di ń àbí mo fẹ́ mú oṣù kan láti lè yọ ni nǹkan tó rán jìlẹ̀ léyìí so àsìkò tó bá yẹ ká yọ zaka wa a yọ zaka ẹ̀ ni so 2.5 percent tó túmọ̀ sí ìdá kan lọ́nà ìdá kan ogójì òun ni tí àgbà eré pẹ̀lú two point five percent. وفيما يخرج من المعدن من ذهب أو فضة زكاة أفاني المعدن كلا أنكني المعدن أو ناني أو أنكتي أنكني mineral resources المعدن جامو رنين المعادن أو mineral resources so ماذا الإمام مالك òun ni pé kí ni ayọ̀ zaka rẹ̀ ayọ̀ zaka àwọn minerals tó ṣe pé kí ni à láti inú ilẹ̀ bíi gold silver náà ọ̀tọ̀ ni pé mo ní gold mo ní silver tó ti mẹ́lẹ̀ ọ̀tọ̀ ni pé mo wú gold jáde láti inú ilẹ̀ tí máa wú gold jáde láti inú ilẹ̀ àbí silver jáde láti inú ilẹ̀ nìyí sele yìí wọ́n pè ní kíni almaadun almaadun so zakawa ń bẹ according to ti afan sọ fún wa bíbá yìí ó láyọ zakare kí wọ́n ní zakare so zakare náà ni robo al-ushr robo al-ushr that is àápin taari yẹn àápin sọ́nà mẹ́wàá àwọn amú ìdá kan bẹ́ẹ̀ àápin sọ́nà mẹ́rin so ìtumọ̀ ẹni pé tí a bá pín sọ́nà mẹ́wàá tàtúnwá pín ìdákọ̀ọ̀kan nù ìdá mẹ́wàá yẹn ní tàtúpò náà sí mẹ́rin mẹ́rin tí wọ́n bá fọ́tí tá ń sọ ó máa ṣẹlẹ̀ ṣọ̀yẹ̀ náà ń pè ní róbó alọ́ṣùrì àti tàbá pín sọ́nà mẹ́wàá kámúdá kan káwá pín ìdá yẹn sí ọ̀nà mẹ́rin sọ ẹyọ kan nú ẹ̀ òun láàyò gẹ́gẹ́ bí zaka ìyẹn la pè ní kíní 2.5% torí pé ta bá mú 100 ta pín sí ọ̀nà 40 so 2.5% òun ni ó jẹ́ so ẹni tó rí gold tó wà gold jáde ńlẹ̀ bí àwọn miners lápòjúwe wọ́n máa wà gold jáde so gẹ́gẹ́ bí nǹkan tí alimami Malik àtàwọn àfáà míì náà tí wọ́n sọ so, ẹni yóò yọ 2.5 percent yẹn ni yóò yọ two percent níbẹ̀ so kí ló fà bẹ́ẹ̀ sọ pé two percent náà fi sọ̀rọ̀ nípa pé tẹ́bù kan bá lọ lórí ẹ̀ǹsìn àníyàtọ̀ ń bẹ láàrin pé mo ní gold ó wà ń lé àti pé mo wú gold jáde ní ẹ̀lẹ́ so wọ́n ní tàbá ní mo wú gold jáde ní ẹ̀lẹ́ àti mo wú sílvà jáde ní ẹ̀lẹ́ a lè fi wé ìgbà tí àgbẹ̀ tó kórè tó kó èrè oko àgbẹ̀ tó gbin àwọn nǹkan tí zaka wọ̀ bí abí àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní dàbídùn ó wá ka nígbà tó ka so yóò yọ 2.5 sorry yóò yọ kílórúkọ ẹ̀ ní in tí a mọ̀ sí ìdákan ìdámẹ́wàá àbí ká pín ìdákan ìdámẹ́wọ́ igi nǹkan tuntun sí méjì so one over ten àbí one over twenty ó depend lórí ṣóhun ló wẹ́ẹ̀tì ẹ̀ fún rẹ̀ àbí òjò ló bá wẹ́ẹ̀tì ẹ̀ tó ẹ ló wẹ́ẹ̀tì ẹ̀ fún rẹ̀ ní one over twenty tó ẹ kó ló bá wẹ́ẹ̀tì ẹ̀ ní one over ten òun ni tí tó ẹ kó ló bá wẹ́ẹ̀tì one over ten tó ẹ kó ló wẹ́ẹ̀tì ẹ̀ fún rẹ̀ one over twenty òun nìkan tí ó yọ náà àwọn àfiwéra wọn bẹ́ẹ̀ sọ̀làmí bí sọ pé eléyìí náà yóò yọ 1 over 40 àwọn míì tẹ̀ sọ pé 1 over 10 náà ló máa yọ láti lè jẹ́ kó jọ bí ìgbà tí àgbẹ̀ tí òun gangan fúnra bá harvest sọlẹ̀ ìrìn ìgbà tí yàn harvest ni kí ló fọ́tẹ́nu òfin kò òun ni pé kò sí ẹ̀rí tó kílẹ̀ láti inú alkur'an àbí sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam lórí máàdín yẹn mínira tí a bá wà láti lẹ̀ kò sí ẹ̀rí tó kílẹ̀ láti ọ̀dọ̀ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam so wọ́n ṣe kìyàsùn ara kìyàsùn ṣe ní kókè gold a mọ̀ pé zakawa lórí gold tí wọ́n bá ní zakawa lórí sílva tí wọ́n bá ní sẹ́ni yìí sí ó wà gold ó wà sílva ṣáwà ní kó mọ́ lọ bẹ́ẹ̀ ni so wọ́n ní kó yọ bó ṣe máa ń yọ níbi zaka gold àti sílva àwọn mímu rárá eléyìí sí ó wà láti lẹ̀ ni so kó yọ irú zaka tó máa ń yọ níbi nǹkan oko tó ṣe wípé òjò ló wẹ́ẹ̀tì ẹ̀ fún rẹ̀ òjò ló bá wẹ́ẹ̀tì ẹ̀ ni that is one over ten àwọn mímí rárá kó yọ 1 over 5 kó yọ 1 over 5 fún ẹni kí ló fàdá mi sọ bẹ́ẹ̀ wọ́n ló jọ bí ìgbà tó ṣe pé èèyàn rí nǹkan yìí tó jẹ́ èyí tí àwọn kèfèrí lára àwọn bí a bí góòdù àbí síbà táwọn kèfèrí ti ní ti pẹ́ tí àwọn arí ilẹ̀ Islam àbíyàn rí e tí ẹ̀ dẹ̀rí sáìn ní nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn kèfèrí níbẹ̀ ni so torí pé eléyìí ni wọ́n pè ní arrikaz arrikaz arrikaz òun ni àwọn buried treasure táwọn kèfèrí tipẹ́tipẹ́ tó ṣe pé kìíní wọ́n ti ká bẹ́rì kalẹ̀ so eléyìí nísìnyí a sọ pé èèyàn kan tó exist kìí sí lónìí torí pé àwọn máàkì pé kìíní lára àwọn nǹkan àwọn kèfèrí ayé jọ́un ní so irú yẹn nísìnyí èyàn fún olè claim pohùn ló ní náà tó existence so yẹn náà ń pè ní kí ni arikaz ni wọ́n pè ní difnul jahiliya that is èyí tí wọ́n ti bẹ́rì láti ìgbà jahiliya tó bá ṣe pé àsìkò sí òun nìyẹn rí nǹkan ìdájọ́ lúkọ́tọ̀ ló ń bẹ fún ìdájọ́ ẹ̀lúkọ̀tọ̀ òun ló ń bẹ fún dàbí sẹ́ni tó rí nǹkan yìí sọta ti tíríkì ìdájọ́ rẹ̀ ìgbẹ́gbẹ́ pé nǹkan yẹn nǹkan tí ó wọ́ ti ẹni ó lè mú ṣùgbọ́n pé nǹkan tó wọ́ ti ẹni ó ní láti fi àlọ́ fún nǹkan bí ọdún kan lẹ́yìn ẹ tí ó bá rẹ̀ tó wá kílẹ̀mù ẹ̀ lótòrí tiẹ̀ so à ń ṣòfihàn láàrin lúkọ́tọ̀ àti ìtàmọ̀ sí difnul jahiliya difnul jahiliya òun nìkan tó ṣe pé àwọn kèfèrí tipẹ́tipẹ́tipẹ́ àwọn ni wọ́n ní àwọn items yẹn so anybody tó exist kì í sin olè wa claim pé òun lòun ni sẹ́rù yẹn anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wà fi rikaz elhoms anábì ní ẹyọ 150 nǹkan tẹ́ ẹ bá rí that is ní gold ní àbí silver ẹyọ fifty. ẹyọ fifty so one fifty tán ní kan yọ yìí òun ló pọ̀ jù níbi kìíní àwọn zaka ó pọ̀ jù oko gan lọ kí ló fàtà fi ní kan yọ one fifty àwọn afáǹtírà láti ṣàlàyé wọ́n ní torí pẹ́ẹ́lí tó rí ni kò ṣe wàhálà kankan unlike títoko ó sì ṣe wàhálà ṣùgbọ́n jòló bá wẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ní kó yọ one over ten àbí tó kó ó ṣe wàhálà òun ló wẹ́ẹ̀tì ẹ̀ fún rẹ̀ wọ́n ní kó yọ one over twenty ìkẹyẹ so but titi gold àti silver ní tó ṣe pé ó ní ìyẹn wọn ni kó yọ one over forty ni kó yọ bí ti gold àti ti silver tó bá tó ní sub so ẹni tó wá lọ mine tó mine ní tó wú gold jáde àbó wú silver jáde ṣáàsọ pé kò sí zaka lórí ẹni àbí zaka wà lórí ẹni kò sí clear text tó sọ pé nǹkan báyìí ni kí ẹni yẹn kó yọ eléyìí ló fàtẹ́nà àfóòfikò ẹlòmíà ní one over five ló máa yọ one fifty ẹ̀ ló máa yọ ẹlòmíà sọ pé one tenth ni ó yọ lẹ́ni tó ń kọ̀m̀pìẹ̀ mọ́ nǹkan oko ẹlòmíà ní ẹni tí ó yọ náà ni one over forty ẹni tó ń kọ̀m̀pìẹ̀ mọ́ zaka silver àti zakati gold tí ti mọ̀ so oríṣiríṣi làwọn àfáà ni wọ́n sọ lórí eléyìí so uh, ibn abi zayd al-qayrawani wọ́n ní wọ́n fi ma yakhruj min al-ma'din min zahabin aw fidda nǹkan tó bá yọ jáde láti ilẹ̀ that is tí wọ́n wú jáde láti ilẹ̀ silver azaka yẹ́yọ zaka ń bẹ́ ìzàbálaga wazna ishirina dinaran tí nítorí tó bá tó twenty dinar àní twenty dinar is the same thing as eighty five grams nísìn àwọn khamsa awaki ni àbí tó bá tó nǹkan bí five awak awak that is awaki lura òkìyà ni lura gbólóhùn òkìyà jamu ẹ̀ ní awakin so khamsu awakin ó túmọ̀ sí five ukiya so five ukiya ni is the same thing as ní ata dirhami two hundred dirham so each ukiya ó ṣe dédé forty dirham so taba multiply forty pẹ̀lú five yóò fún wa ní kíni two hundred dirham so ẹni tó wú góòdù ńlẹ̀ àbí silver tí góòdù yẹn bá fi lè tó ìṣúná dinaran that is 85 grams àbó tó kàn fún awakin that is 200 uh, dirham which is uh, 595 grams of silver ففي ذلك ربع العشر ففي ذلك ربع العشر ó ní kí ẹnìyẹn kó yọ rúbò lè wọ́n that is oṣù one over ten kó tún wá pín sọ́nà mẹ́rin which is uh, two point percent àbí ká pé ní one over forty ìyàwó mọ̀kúrú jì í ní ọjọ́ tí kìíní yẹn jáde that is ọjọ́ tí ó wù jáde wakadhalika fima yakhruju ba'da dhalika muttasilan bi wa in qannu so tí nǹkan yẹn bá ju iye tá a sọ yìí náà lọ two percent gbogbo ẹ̀ náà ni ó yọ pọ̀ fa in qata'a mailuhu biyadihi وابتدى غيره لم يخرج شيئا حتى يبلغ ما في زكاة سبيان كاتوليكو تويي bó wá ń kójọ ń kójọ títí tí nǹkan tó para rí tó fi tó ní sọ́ọ̀bù so yóò padà yọ 2.5% yẹ tó bá di pékè ní nǹkan tó di kójọ tó bá tó iye yẹn so that is ọ̀rọ̀ kó tó ní sọ́ọ̀bù yẹn ó pàtàkì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sọ á rí pé tí àfa dúólé lórí òní two point five percent bí ìgbà téèyàn ní gold àbí silver náà ló fi mú but a lè máa kà wọ́n síra míì táwọn aṣọ yìí pé one over ten lèyìn ó yọ àwọn náà sọ pé one over five ẹ̀ lèyìn ó yọ kí ló fà tẹ́nu òfin kò òun náà ni wípé kò sí clear text yàtọ̀ lọ Muhammad sallallahu alayhi wa sallam lórí eléyìí náà tó bá ṣe pé àwọn minerals yẹn kò ń ṣe gold àti silver ńkọ́ tó bá yẹ pé kò ń ṣe gold àti silver lápèjúwe bóyá nǹkan tí wọ́n rí bíi copper òun ni tí wọ́n wú jáde àbí àbí lead òun ni tí wọ́n wú jáde àbí àbí petroleum òun ni tí wọ́n wú jáde ṣé ní same ló wà applicable sí i. Ah, mọ́dàbí imam ahmad ó fẹjú lórí eléyìí àwọn gbà pé ó àplikébù sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó gbà pé ó àplikébù sí gbogbo àwọn nǹkan wọ̀nyí sáwọn míì límítì ẹ̀ sí pé máàdínù táwọn ń sọ gold àti silver nìkan ni àmì pé no anything máàdín tó bá jẹ́ pé nǹkan tó ṣe pé ó wúlò èèyàn wú jáde láti inú lẹ̀ èèyàn ó tírìtì ẹ̀ bá ṣe ṣe lálàyé yìí na mọ́dà ni imam ahmad fẹ́ lórí kìíní na ẹni tó wu òun lélẹ́ àwọn tabawo òde òní àwọn gọ́ọ̀mẹ̀ntì sábà ń tẹ́kì kọ̀ǹtró ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bíbí àwọn bíi petroleum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nísìn so torí pé àwọn àfáà mi wò pókè ẹni tó wú kíní jáde ńlẹ̀ lónìí tó wà lọ wú nǹkan jáde ní lẹ́yìn so lọ́pọ̀lọpọ̀ ọgbà nísìn àwọn ìjọba wọ́n gba àwọn nǹkan ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn so àrínú àwọn mọ̀sáìpù tán gba ìpé téèyàn bá wú lórí ilẹ̀ tí ẹ òun lónìí ètò bá wú lórí ilẹ̀ tí ẹ òun lónìí lẹ́ni tó bá wú lórí ilẹ̀ tí ó kìí ṣe ilẹ̀ tí ẹ tó jẹ́ bí ilẹ̀ tó jẹ́ tìjọba àlùsọ̀pọ̀ lónìí ìjọba lónìí so eléyìí dẹ̀ ni tí wọ́n ń lò lónìí èyàn kan lè mọ́ wú kíní kó lòun wú petroleum lápẹ̀jù èsì kó ṣe pé wọ́n wà fílẹ̀ fún bẹ́ẹ̀ ìjọba ọsúnmọ́ kan gba nǹkan yẹn kan gba lọ́wọ́ rẹ̀ so eléyìí jẹ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ government tó ṣe pé wọ́n operate unlike in the past tó ṣe pẹ́ ní bọ́dì tí ó bá fi lè gbẹ́lẹ̀ tó máìn tó bá rí òun lónìí so ó láwọn nǹkan míì tí wọn lè fílẹ̀ fún yàn lónìí ṣùgbọ́n ká ná fílẹ̀ fún yàn ní aláwọn afáàmì gbà wípé èyí ó yọ àwọn kan ṣàlàyé ìyẹn percentage tí a ṣe lálàyé àbí àwọn èyí tí a ṣe lálàyé kó bí i one over ten one over five one over uh, twenty and one over forty so àwọn mi gbà pé kí ni a ṣe lọ́la yẹn adọ̀rí inú àwọn àfọ́ àtàwọn gbà pé kò sí zaka lórí àwọn nǹkan yẹn yàtọ̀ sí gold àti silver ẹ̀sọ́ bá dẹ̀ wú gold àti silver ńlẹ̀ tó wá wú jáde so tí ọdún kan bá lọ lórí rẹ̀ yóò ṣe kí ni yóò yọ zaka rẹ̀ ṣùgbọ́n tí ọdún kan ò bá lọ lórí ẹ̀ zaka ó ti jọra yẹn lórí ẹ̀ eléyìí ni ráyìí sheikh muhammad nasiruddin albani alayhi rahmatullah so èyí tí a fà mú òun ní tí wọ́n fi ní ayé yìí so nípa ẹ̀tí àmà sí zakatul ma'adim àwọn minerals àbáwọn metals tó ṣe pé àwọn èèyàn ń wú jáde láti lẹ̀ so kí ni tó jẹ́ zaka wọn so pẹ̀lú eléyìí àti sọ̀rọ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí zaka wọ́ so inṣáàlá àtùmà tẹ̀síwájú ní ọjọ́ mi abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìtàbára sọ iná ọlọ́wà kó jẹ́ kí ó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹni kọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó jẹ́ kárí ìyọnu rẹ̀ láyé ń bí àti ní alkiyama wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in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 náà ìbéèrè ni pé ẹni tí ó ń ta tó ń ra ó ń ta ó ń tún ta ó ń ra ó ń tún ta ó ń ra ó ń tún ta so ẹni yẹn ti wá sẹ́ndì owó sí China náà owó tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn ọdún kan ti lọ lórí rẹ̀ owó tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn ọdún kan ti lọ lórí rẹ̀ meaning ọjà tó ń bẹ nígbà rẹ̀ ọdún ti lọ lórí ẹ̀ páàtì owó ọjà yẹn náà ló ti lọ fi rajà ní China ni so ní tó máa ṣe náà ni pé kó mọ value gbogbo tó ń bẹ ní shop that is uh, sale price yẹ kò kí ń ṣe purchase price iye tó ń fẹ́ tajà yẹn yóò ṣí gbogbo ọjà yẹn plus owó tí ó lọ fi rajà tó sẹ́ndì sọ́hun yóò ṣí yẹn papọ̀ mọ́ ọjà tó ní ní shop gẹ́gẹ́ tí mo sọ so, tó bá tún ní cash náà nílé ní yóò ṣe papọ̀ tó bá yẹ kó tún níbi gold àbí silver yóò ṣe papọ̀ torí pé gbogbo àwọn ẹni wọ́n lọ pọ̀ ní gold silver cash ta ní ọjà táǹtà a ṣì gbogbo ẹ̀ papọ̀ so tá a bá ṣì gbogbo eléyìí papọ̀ tó bá tó ní sọ́ọ̀bù ayọ̀ 2.5 percent yẹ ṣùgbọ́n ẹni tí ó sẹ́ndì owó sí China ní láti lè fi rajà owó yẹn yóò ṣe papọ̀ mọ́ iye ọjà tó ní ní ṣọ́ọ̀bù then yóò ṣe papọ̀ mọ́ káàṣì tó wà lọ́wọ́ rẹ̀ àbí tó wà ní báńkì tó bá ní góòdù àbí sílvà náà ń lé yóò ṣe papọ̀ àhà tó wáyé pé ẹni ẹ̀rẹ̀ ní in tó dúólé lórí ni pé góòdù àti sílvà tó ń ní obìnrin là ń sọ nísìnyí bóyá ẹ̀ṣọ́ òun ni tó ń wọ̀ alọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ni kò ní sí ìyẹn papọ̀ torí pé in tó fi ń ṣe ẹ̀ṣọ́ ni ó dàbẹ́ gẹ́gẹ́ bí kíni bí personal use nìkan ẹ̀ wà fún so bí ó ṣe ní sí ilé rẹ̀ tó ń gbé tí ò ní lóun ó yọ lórí ilé tó ń gbé tí ò ní yọ zaka lórí mọ́tò tó ń gùn òun náà ni ò ní yọ zaka lórí góòdù sílvà tó fi ń ṣe ẹ̀ṣọ́ ìyẹn tó bá ṣe pé obìnrin ni ẹnìyẹn ṣùgbọ́n tó pé ọkùnrin ní ó àti silver ní so owó èṣì tiẹ̀ mọ́ torí pé ìyẹn ò sí fún òun wallahu a'lam mẹ́mẹ́ni tó rí náà mẹ́ni tí orí owó tó ṣe díẹ̀ a ní ní àwùjọ wa lónìí pàtàkì lọ rú ìlú èkó ń sí lọ́pọ̀lọpọ̀ yẹn bá sọ 5000 nù ní ìdààmú ni ìyẹn lè sọ 500 naira nù mo sì kú lè mọ́ dààmú 1000 ṣùgbọ́n ẹni tó sọ bí 5000 nísìnyí ọ̀pọ̀lọpọ̀ máa dààmú tó bá sọ 5,000 nù sórú yẹn sin owó tó tó wé ni so ẹni tí ó bá irú nǹkan bẹ́ ìsílẹ̀ kó mọ́ mu tó bá ti fún wò lè ṣe wàhálà ìmọ̀ parabi tó ń ti rí yẹn tí a máa sọ pé ta ló sanwó nù o ta ló sanwó nù o yóò ṣe yẹn fún odidi ọdún kan ní ìṣe tó bá ti mọ̀ fún wò ṣe wàhálà yẹn kò rà fowó yẹn lẹ̀ tó bá wò pé tó ń wò bá mú ẹlòmíà mú un ẹ ó lè mú tóun bá mú kó ṣe wàhálà ìmá fi wẹ́lọ́ ni so ṣùgbọ́n bá tún kó o lè ṣe yẹn ẹ kó jẹ́ ká lómi tóun jó ní jẹkújẹ mu sọ́dọ̀ òun á lọ ṣe ìṣirò ẹ̀ wájú ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n kó lóun á mú ni òun náà dẹ̀ rẹ́dí àti máa fi wẹ́lọ́ ni so ẹnìyẹn aburú ló ń ṣe fún rẹ̀ wájú ọlọ́run subhanahu wa ta'ala sòyí tá a máa ń sọ pé owó ẹni àtowó lónìí kọ́lọ́ mọ́ fi kàn wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ta sọ fún ìsọkúsọ ọ̀rọ̀ ni ẹ̀yin tí ó jẹ́ mùsùlùmí gidi kò ń sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ owó olówó àníráìtà ti tọwọ́ bọ̀ ọ́ àti pẹ̀lú yọ̀ǹda rẹ̀ àbí àti mọ̀ pé ní ìyẹn ẹni tí ó yọ̀ǹda fún wa ni àmọ̀ṣẹ̀lẹ̀ láàrin ọkọ àtìyàwó ṣe pé tí ìyàwó bá tọ́jú owó sí ọkọ lọ́wọ́ lápèjúwe so ọkọ mọ̀ pé tó ń bá nínú ẹ̀ pé kò ń ṣe nínú ẹ̀pọ̀ ń fẹ́ jẹ mọ́lẹ̀ o nínú ẹ̀pọ̀ ń yá ń bẹ̀ tí àwọn ọmọ àwọn ọ̀pọ̀ ń yá owó ìyàwó ò ní bínú àbí vice versa so eléyìí kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n pé ẹ̀ka kó sí lọ́wọ́ ní pé opportunity ilé ti sáré ló máa máa dá padà tí a máa ṣe bẹ́ẹ̀ èèyàn jàǹbá àmánà bẹ́ẹ̀ ni tọkọ àtìyàwó ta sọ náà tí ọkọ bá mọ̀ pé ìyàwó òun ò ní yọnu sí nǹkan yẹn tó bá gbọ́ tó náà bá ṣe ó jàǹbá àmánà àbí ìyàwó náà lè ó ṣẹlẹ̀ sí òun náà jàǹbá àmánà yìí so àárín ẹ pàtàkì ẹni tó mú tó rí owó olówó tó wá mú ìtẹ́sìn sọ ni kó wá fi máa wẹ́ lọ́yìn ṣùgbọ́n tó bá ti mọ̀ kó wò lè ṣe wàhálà yẹn kó ṣe lẹ́nu kó mú owó yẹn kó filẹ̀ kó yẹn kó mú owó yẹn torí pé wọn làábọ̀ ọlọ́run kò rẹ̀ ń ṣe títí ẹ̀ sókó filẹ̀ títẹ́ni tó ní owó òfin wá rí tí wọ́n bá jẹ́yàn gidi nìyí aróyìn àmú aróyìn àmú ẹni tó padà ní nǹkan padà ní bàbá àmú nkẹ ni pé ńgbà tẹ́yìn bá filẹ̀ tí mi ò mú ẹlòmí àmú ẹ̀yìn ẹ̀ ló fẹ́ ṣe orí bú wájú ọlọ́run à ń gbẹ́lẹ̀ àrí owó nínú ilẹ̀ àwọn òṣìṣẹ́ bí i bí bricklayer alápòjúwe tí wọ́n ń gbẹ́ ilẹ̀ àwọn àlọ́ bá bóòdù pàdé ń bẹ́ àbọ̀n lọ bá sílva àbọ̀n tiẹ̀ bọ́ owó mi náà tán gbé sínú bí i aṣọ kan náà wé mọ́ni àwọn àgbé owó jáde ta ló ní owó yẹn so àkọ́kọ́ ni pé tó bá ṣe pé nǹkan tó ní ṣe pẹ̀lú different jahiliya ta sọ so, nǹkan tó ní ṣe pẹ̀lú táwọn ará jàìlíyà ti bẹ tọ́wọ́ sọ pé jàìlíyà tàbí sàwọn kèfèrí tipẹ́tipẹ́ àwọn kèfèrí tipẹ́tipẹ́ sọ̀rọ̀ pé àwọn ni wọ́n ni wọ́n ní nǹkan yẹn so ó túnmọ̀ sí pé nǹkan yẹn ni kò belong sí àwọn táwà lásìkò sí ṣùgbọ́n bá pé nǹkan tí ó bí ẹ̀ sáìn àwọn tó ń bẹ lásìkò sí ni àbí kò kárí nítorí ṣe pẹ̀lú àwọn jàìlíyà ni so ta ló ní nǹkan yẹn ta ló ní ṣé ẹni tó nílẹ̀ láàsọ̀ pé òun lórí iye ni àbí lónìí ni torí pé òun lórí pọ́bà ń gbẹ àbí ẹni tí ó gbẹ torí kìíní ẹni sẹ́gbà tí ò bá ti sí evidence pẹ́ni tó nílẹ̀ lónìí nǹkan yẹn so ẹni tó dẹ̀ ń gbẹ òun náà kọ́ lónìí so ibi tí iṣu wà nìyẹn so ìyẹn nu àwọn àfókò lórí ẹ̀ àmì sọ pé ẹni tó ń gbẹ òun ni ó nǹkan ẹ̀ so àwọn míì sọ wípé ẹni tí ó pè kó wá bá òun gbẹ that is tó bá jẹ́ nǹkan tó bí ẹ̀ kí ni sáìnì jàìlíà là ń sọ ìyẹn rikaz so talẹni tí a sọ pé ó ní bọ́bá pé nǹkan tó ṣe pé kò bí ẹ time jahiliya tó ṣe pé nǹkan ẹni so bí ìgbà téèyàn rí nǹkan ẹ náà ni so wallahu alam náà ibi tí àwọn mùsùlùmí tó jẹ́ ìlú islam àwọn tí ó ń ṣe mùsùlùmí ń gbé bẹ́ so owó tó máa ń san òun wọ́n pè ní jizya so ilé ìlú next uh, topic tí a máa treat inshallah so owó tó máa ń san ni wọ́n pè ní jizya náà ń kọ́lọ̀ ọba kí ó ṣàánú wa n tó fi pàtàkì ó ṣe pé ká máa fi ẹ̀sìn kọ́ra wa láti kékeré bákan àwọn ọmọ wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń ṣàwọn àṣemáṣe oríṣiríṣi káwọn èèyàn gbà wọ́n síbi iṣẹ́ kí wọ́n máa jí ọjọ́ ọlọ́jà ká máa jí wọ́n máa tàá ọ̀pọ̀lọpọ̀ míì tó mẹ́kì owó lónìí látara àwọn ìwà báyìí náà ni bẹ́ẹ̀ látara ikú wọn bá síbi iṣẹ́ kẹ́kọ̀ọ́ mọ́ bá wọn mójú tọ́já yóò mọ̀ jí kínní yóò lóun náà fẹ́ lọ kọ́lé òun náà fẹ́ ra mọ́tò bẹ́ẹ̀ lára àwọn òṣìṣẹ́ ìjọba yíò ti pọ̀ gan ti ẹ kọ́lọ́n kó ṣàánú wa ni ẹ̀rẹ̀ lómi sálárì tó ń gbà lóṣù ó kéré púpọ̀ ṣùgbọ́n nǹkan tí ó ti gbé ṣe wàláhì nǹkan tó pọ̀ ni ó ti kọ́lé rẹ́kẹrẹkẹ bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ lóyìn lómi sálárì ẹ̀ sálárì ẹ̀ kò lè kọ́ ìdá kan alé tó kọ́ ṣùgbọ́n látara àwọn haram deals àbí dealings tó ń ṣe nínú ibẹ̀yẹn náà ni ó ti kọ́ gbogbo àwọn nǹkan tó kọ́ yìí ẹ̀rẹ́ lómi ó lè jọ ọlọ́pàá àbí kó jẹ́ àwọn mínà ẹ̀tàwọn nǹkan báyìí gbogbo àwọn ìgbàkúgbà gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tí gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ṣe wípé kọ́lọ́mọba kó ṣàánú yẹn ni ìtawọn yìí ó rojọ wájú ọlọ́mọba bó ni wọ́n ṣe kó jọ ni ṣe nǹkan tó rọ́ǹg onírú nǹkan bẹ́ẹ̀ náà ìbéèrè wa nípa pókè ẹni tó ti kó sírú àwọn nǹkan báyìí ó padà wá ń gbọ́ wá sí pé nǹkan yóò da kí ni ó ṣe yóò gbìyànjú àti dá padà náà ni kò mọ iye tí òun ti jẹ kó fojú da ipe òkè aburú tí mo ti ṣe o ò máa tó báyìí tó báyìí pápá òjọba ló ti kó ní kó dá padà síbẹ̀ kó wọ́nà bí ó ṣe dá nǹkan yẹn padà síbẹ̀ tó wá ṣe pé individual kan ló pa lẹ́kún àbí ní ó jí ọjà rẹ̀ bẹ́ẹ̀ kó wọ́nà bí ó ṣe dá padà dandan kọ́ ni kó sọ wípé mo ṣàbúrú báyìí nígbà kan báyìí ṣùgbọ́n tó jẹ́ dandan ni kó dá nǹkan yẹn padà torí pé kí ni ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni eléyìí ni tó jẹ́ ọ̀ràn yẹn lé lórí ni so torí pé nǹkan yẹn ò ń ṣe nǹkan tí ọlọ́run ọba bùn ṣùkọ́ ọlọ́run ọba kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan tá à ń sọ pé ń rọ́lù wa ní ìlú wa àìní àmáànà àti àìlóòótọ́ òun ni tí ó ń bí kíní yìí so àìní àmáànà àti àìlóòótọ́ òun ló ń bí àwọn nǹkan tá ń sọ yìí so tí a bá jẹ ní àmáànà a rí pé ìlú wa yóò lójútùú bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ó dẹrùn fún wa ṣùgbọ́n a fẹ́ ṣe jàmbá èmi fẹ́ ṣe jàmbá ìwọ náà fẹ́ ṣe jàmbá owó ni tó ń fà nísìn àwọn kaláà fẹ́ kọ́ńtẹ́ẹ̀tì fún pòsíṣàn kan àbí fún pòsì kan bí ọba ti bọ́ọ̀dù àwọn èèyàn ní dìbò fún ṣàlùmí ọ̀lọ́ yáwó èlé nínú wọn láti lè fi bíráìbù àwọn èèyàn tó bá rí pé ó padà wọlé ní tí ó mọ̀ lé òní ló ń ṣe fẹ́ dá owó tó ń ya owó èlé tó ń ya bóun ló ń ṣe fẹ́ dá padà then investment lòun náà ṣe bóun lòun náà ṣe ká èrè investment lòun so kọ́lọ̀ nǹkan ṣàánú wa àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ wá ti kó bẹ́ẹ̀ nìyẹn torí pé ìbò tọ́pọ̀lọpọ̀ náà ń dí nìyí wọ́n àti ń torí pọ́fẹ́ kí ìlú da wọ́n ń di ìbò yẹn nìyí nítorí pé wọ́n rí gbà ìtọ́fẹ́ gbà lọ́wọ́ àwọn olóṣèlú náà ń torí ẹ̀ dìbò so ẹni lómi tó pé àwọn ẹ̀yà arúgbó kẹkẹmọ́ra wọn tuntun thousand naira tí wọ́n wà lé lọ́wọ́ ni owó ti gba millions lọ́wọ́ ẹni tó jẹ́ candidate yóò kọ́ àwọn ìyá kan jọ yóò àti 2,500 naira yóò alé wọn lọ́wọ́ kókó ni pé ṣé a expect pé wu candidate bẹ́ẹ̀ tó wá débẹ̀ ọ̀rọ̀ ló ní kọ̀kọ́ mójútó náà no in tí ó kọ̀kọ́ mójútó lóhùn tó lọ gbà ní kọ̀kọ́ mójútó bọ́ lẹ́yìn yẹn ní òun náà wo bóun lòun ṣe fẹ́ kó èrè òun then àwọn relatives náà ní tábà ti ní pọ́ da fún yàn kan díẹ̀ ní wọ́n ṣe kí ni wọ́n máa rán sí ẹnu ọ̀nà rẹ̀ ni ṣẹ́gbẹ́ sí pé bí afọ́lárí rẹ̀ lápòjúwe kò ju five hundred thousand lọ bí a sì kánsílọ̀ mi ìmọ̀ iye tó ń gbà ń sí so eléyìí wá bá òun ní ìdìrànlọ́wọ́ èyí wá bá òun ní ìdìrànlọ́wọ́ sálárì òòrùn gbogbo àwọn fámìlì yẹn kò ràn wọ́n lọ́wọ́ nì nítòkù ni kó náà tọwọ́ bọ owó ìjọba láti lè máa fi ṣe àwọn kàtàǹtàǹṣe so àwọn gẹ́gẹ́ fúnra wọn làdánwò ara wa nìyí àwa gẹ́gẹ́ fúnra wa ni àdánwò ara wa bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́wọ́n bá ní change condition àwọn èèyàn kan àfi tá change ẹ̀ wa tá bá gbogbo àwọn pátípátí tá a jọ ń ṣe àìlóòótọ́ tá ń bára wa ṣe tá stop ẹ̀ ńgbà ẹ̀ là á dáadáa láwùjọ wa ẹ̀yìn kan dáadáa ni kò ń kówó jẹ kò ń ṣe kinní ó wà disciplined ṣé ó délé àrí àwọn tó sọ̀rọ̀ ń di ẹ̀ ṣé èèyàn bíi tún ẹ bíi tiẹ̀ làwọn náà tí àwọn bá ti kí ṣe èèyàn bíi ti tiẹ̀ wọ́n á pè ní ẹni wọ́n á pè ní ẹni so kò sí short cut fún pé kí ìlú yìí dá àbí ìlú tó bá rí bíi tiwa yìí kó dá àti kí gbogbo akáwá sì ń sí ẹ̀ sọ ni tó ṣe pé ó owó ní ilẹ̀ ní kó mu kó pọ́kẹ́tì ẹ̀ tó lè sọ pé ó tó wọ̀ tiẹ̀ ní eléyìí ni solution ó ń ba ìlú jẹ́ sí ni bákan náà ẹni tí wọ́n gbà síṣẹ́ kó mọ ju owó ọ̀gá rẹ̀ kó mọ ju ọjà ọ̀gá rẹ̀ kó mọ dàbátà ọjà ọ̀gá rẹ̀ pẹ̀lú solution ó ń worsen situation ìlú ni so ibi tá a máa mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan èyí tí ò da ni òun ni pé tá a bá padà mú ìyẹn tó ṣe irú ẹ̀ fún wa àmọ́ làmẹ́ǹtì ni nísìnyí mo ní ọjà tí mò ń tà mo á gba àwọn kan káwọn mi tajà mo wá rí pé ní yẹn ń jí nínú ọjà mi ó lọ ń ta fáwọn yẹn lọ́ọ́ máa ṣe fíìl bọ́sẹ̀ mi náà ti ṣerú ẹ̀ fún yàn kọjá àbí mi ìṣe ibi tí problem wà nìyẹn so a ní láti túnra wa ṣe ọ̀nà àti dá ìlú wa yìí ní ọ̀nà tó kẹ́rẹ̀ ni ṣùgbọ́n gbogbo wa ṣe tán àti ràn ara wa lọ́wọ́ lórí rẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam. company bá ti liquidate tí wọ́n mọ ẹni tí wọ́n dòwó padà fún ó bá yẹ pé ọmọ ẹni tí ó dòwó padà fún nìyí wọ́n lọ dòwó yẹn padà fún náà ni bí ẹni tó ní company gangan àhà tó bá ṣì ń bẹ wọn ó padà fún tó yẹ pé company yẹn ni ó jẹ́ bí limited liability company àbíkẹ́ náà ń pè so àbójẹ́ plc ní kọ́mpì yẹn ni fẹ́rù yẹn ètí wọ́n á ṣe ni kó fowó yẹn ṣe sọ́dákọ̀ so láàdá tí ó máa bá níbẹ̀ yóò mọ bá wọn tó ṣe dàmbá fún ṣùgbọ́n àti ń rìsọ́ọ̀tì sí yẹn ọ̀ǹtì tá a bá rí opportunity àti meet ẹni tá a ṣe dàmbá fún ni so kò yẹ bí ìyẹn ṣe jẹ́ wọn láwàá lẹ́nu lómi nígbà míì àmọ̀tán rẹ̀ alóhun aṣèjàmbá tó ná bá ìtì ẹ̀ tán wọ́n á padà máa lọ fún ẹni tí òun ṣe jàmbá fún wọn padà lọ appreciate ẹ̀ àbí kó lọ ṣe dáadáa fún àbí kó padà dáhùn yẹn padà eléyìí ṣaitan òun ló máa ń forú nǹkan bẹ́ẹ̀ sí yẹn lọ́pọlọ ni ó lè jẹ́ kí wọ́n ti ṣe jàmbá yẹn lọ́wọ́ lọ́wọ́ bó ti gbẹ̀mí yẹn àbó ṣe jàmbá yẹn tán lọ́wọ́ bó gbẹ̀mí rẹ̀ sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àdèmà lọ alábòsí lára anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam inna Allah la yamli lidh-dhalim hatta idha akhadhahu lam yuflithu ọlọ́ọ̀bá máa lá alábòsí yóò máa lọ lára tí rèé mọ̀ dùn yóò pé tó ń ṣe dání hatta idha akhadha títí tí ọlọ́wọ́n bó gba mú ní lam yuflithu kò wá ní sílẹ̀ yóò rí ayé sẹlómi oríṣi gbájú ẹ̀ kidnapping gbogbo ẹ̀ mọ́ra wọn tí àkọ́lọ́wọ́ bá yẹ̀ yẹ́ ẹ̀ láyé bíbà yìí kó tó rí fókú tí wọ́n mú wọn wà bá láti tiẹ̀ náà jẹ wọ́n ṣe òun náà báṣubàṣu ó yẹ ń ṣe àwọn èèyàn báṣubàṣu ni sọ̀rọ̀ jẹ́ pé ìpáyà ọlọ́wọ́ bá ó pa pàtínú gbèsè ayé wa ọlọ́wọ́ àlàmù na ọmọ ọlọ́mọ tí ó ń ṣe yahoo yahoo tó ti gbá àwọn òyìnbó gan tí ó padà wá gbọ́wà sí wá fẹ́ túbá bóyí ni ó ṣe ṣe ìtàṣẹ́lára yìí náà ni ó ṣe ò ní pé yóò dá nǹkan padà fún ẹni tó bá ní yóò wọ́nà bí owó yóò ṣe dé ọ̀dọ̀ rẹ̀ lẹ́dọ́kọ́ ni kí ó sọ pé owó gbígbá tó ń gba kò ní láti sọ ẹ́ kó má fi rópò rẹ̀ ṣùgbọ́n bí wọ́n yóò ṣe dí ọ̀dọ̀ rẹ̀ padà yóò ṣe gbìyànjú yẹn tó wá ṣe pé kò mẹ́ni yẹn mọ́ àbí kò tiẹ̀ mọ̀ kankan pẹ́ ni yóò ṣe sọ́dákọ̀ pẹ̀lú owó tí ó gba ẹni yẹn ni ṣùgbọ́n ọba subhanahu wa ta'ala yóò fi yẹn ṣàforíjì fún fi compensate ẹni tí ó gbá ṣòkòjẹ́ bí yẹn náà ṣe jẹ́ wallahu wọ́n ní ṣe tó bá túbá irú ẹnìyàn ṣe lọ gbé owó fún afásun náà láti lè fi ṣe ìtúbá kò ní kankan ṣe pẹ̀lú afásun náà ni kò ní kankan ṣe pẹ̀lú afásun náà bí afá abidíá ni ẹni tó jàǹbá àwọn èèyàn ní ó gbọ́dọ̀ dá ẹ̀tọ́ padà fún àwọn tí ó jàǹbá bákan náà tó bá ti túbá ètí ó ṣe nìyẹn tí ó wà wá ni tó jàǹbá náà kí ni nǹkan tí ó fi wó fún ọ̀ṣù sàdákà sòkò wá sí nǹkan tó sọ pé àfáà súnà ni ó gbọ́dọ̀ gbé fún àwọn èèyàn tí wọ́n ní bùkátà pọ̀ láwùjọ tó ṣe pé ó lè gbé nǹkan yẹn fún ni láti lè fi ara rẹ̀ ṣùgbọ́n kankan fún rẹ̀ ò gbọ́dọ̀ ná owó yẹn tó bá ná owó yẹn àní pé kò tí ì òun náà sì ni ọ̀rà so aztec fúlá aztec fúlá kò rán kí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ yẹn ṣì ń bẹ ní ọwọ́ rẹ̀ àfi kó bọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ padà sọ́dọ̀ ẹni tó ní tí ò bá wá rẹ̀ nìyẹn mọ́ bóyá mọ àwọn ọmọ rẹ̀ kó dá padà fáwọn ọmọ tí ò bá rá àwọn ọmọ rẹ̀ ní sòkò fi sọ́dá kọ on behalf of ẹni so ṣùgbọ́n pé àfáà súnmọ̀ kan ní ó gbé fún kò sí nǹkan tó sọ yẹn wallahu a'lam na wọ́n ní òkú tó kú ṣùgbọ́n kó tó kú ó kọ wíìlì kalẹ̀ pé kán lọ ṣe DNA test fún gbogbo àwọn ọmọ yẹn láti lè confam ipe ṣé òun ló ń bí wọn abóńkọ́ ló ń bí wọn ẹ̀yẹ́ nínú Islam pàǹtí ni pàǹtí òun bẹ́ẹ̀ wọ́n ń ṣe DNA test láti kọ̀nfàmù pé ṣé ni mo ní ọmọ yìí àbẹ́mi kọ́ mo ní ọmọ yìí ìyẹn ni kò sí nínú ìsìláàmù ni ṣẹ̀yìn tó wọ́n mọ̀ yìí pé ìyàwó òun lóyún òun dẹ̀ fi ìpóhùn kọ́ lòun ní oyún yẹn ṣé yóò dìklẹ̀ fún oyún tó ń bẹnú ẹ̀ ní òun kọ́ ni ṣe kí àwọn náà bá ti wọ́lẹ̀ póhùn kọ́ lòun ní oyún yẹn ni then uh, ó túmọ̀ sí pé ìdájọ́ zina ló ń bẹ fún ìyàwó yẹn ní àwùjọ Islam wọ́n ṣe kí ni wọ́n sọ ló kópa fún nǹkan tí ó ṣe ẹni so tí òun náà bá jẹ́wọ́ ṣùgbọ́n tó bá ṣorí kunkun tó ní ara ìwọ ló ní tó lóun ló ní so irú yẹn DNA kọ́ ni solution náà fún solution tí Islam gbé kalẹ̀ fún nǹkan bẹ́ẹ̀ onítàǹpé ní alihan òun ni pé kí ọkùnrin ẹ̀mẹ́ni tó sáǹdì títí ẹ̀ kí tóbìnrin yẹn náà bá maintain stand it yẹ so a lè ṣe pé kóbìnrin yẹn ju wọ́lẹ̀ ń túláàsì fún ọkùnrin yẹn torí pé òun fi pé òun ò ṣe zìnà òun ló lóyún bẹ́ẹ̀ ni ọkọ náà sọ pé kí ni èmi kọ́ mo lóyún so àwọn méjèèjì ọ ṣépè fúnra wọn bọ́lá wọn bá ṣe gbé kalẹ̀ ní alukur'an karim wọ́n á dẹ̀ separate àwọn méjèèjì so àníṣọpọ́kùn yẹn ló ní oyún yẹn but ó sátẹ̀ ń pọ́bìnrin òun ló gbóyún sínú so òun wá fi ọmọ yẹn ti sí ọ̀dọ̀ rẹ̀ òun làwọn ọmọ yẹn máa jogún wọn lè jogún ọkùnrin yẹn torí pé ọkùnrin yẹn ò admit pé òun lòún ní ọmọ yẹn náà ọkùnrin tó àlẹ́jì ìyàwó rẹ̀ pé ìyàwó òun ṣe zìnà tí òun náà padà wá juwọ́lẹ̀ pé òun àlẹ́jì ẹ̀ ni so n tó ṣe yẹn ni defamation ni so wọ́n á fún ní eighty lashes fún nǹkan tí ó ṣe yẹn ṣùgbọ́n tóun bá insist pé rárá o bó ṣe rí lòun sọ yẹn a lè sọ pé ká ṣì nà torí pé ìyàwó gbà ìyàwó insist pé rọ́ ni òun náà dúró lórí pẹ́ǹtì tiẹ̀ ṣáàsọ̀ pé kan lọ fún ní eighty lashes tó pa ọmọ ìyàwó rárá wọn lè sọ bẹ́ẹ̀ so yìí tí wọ́n á ṣe náà nìkan separate àwọn méjèèjì so ní situation yẹn ntọ́lọ́wọ́n bá sọ la máa lò kò kì í ṣe DNA gbogbo kẹ lọ ṣe DNA káwọ ẹni tó parọ́ nù ẹ̀ẹ́mẹ́yèjì so DNA kọ́ni tí wọ́n máa ń ṣerú situation bẹ́ẹ̀ tí wọ́n ṣe nìkan ṣe lẹ́hàn kọ́rẹ́ sẹpẹ́rẹ́tì àwọn méjèèjì ṣùgbọ́n tí kan ni wọ́n bá kó ọ̀rọ̀ ẹ̀ jẹ́ so ìyẹn ni wọ́n dá ṣẹ̀ríà fún tó wáyé pé ìyàwó ló para àdìmítì pé òun ṣe zùnà so sísọ ló kópa ni tó wáyé pé ọkọ ló para àdìmítì pé ìsọkúsọ lòun sọ so wọ́n fún ní etí láṣìí so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ nìyí so ọ̀rọ̀ DNA àánú àfi ẹlòmíín so believe nú ẹ DNA a lè lò ṣùgbọ́n láwọn instances láti lè lò lápèjúwe ìsìn kí accident ṣẹlẹ̀ so àwọn ọmọ kéèké wá wà ń bẹ táwọn èèyàn ti kú lọ́yìn so wọn mọ tani bàbá ọmọ yàtọ̀ tani ìyá ọmọ yìí so wọ́n lè ṣe DNA láti lè fi carry out ta làwọn ascribe ọmọ yìí mọ́ tanu ascribe eléyìí mọ́ so díẹ̀ lè wúlò irú situation bẹ́ẹ̀ so àtàwọn kan míì tó jọmọ́ kásìlè pass mọ́ bí irú bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣe zina kò ṣe zina eléyìí kò lọ so ẹni tí yóò bá sọ pé ọmọ òun kọ́ lọ́mọ kan